movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá alákìjà làkọlé èyí o alákìjà obìnrin kan bí ẹgbàágbèje obìnrin ọlọ́ṣọ́mọdé gbàgbọ́ lọ́wọ́ ọmọ odó obìnrin ìjà ní gbogbo ilẹ̀kílẹ̀ alákìjà sinimá titun àti gbé e jáde ẹ tètè lọ ra tiyín o. alákìjà iná parawó ta òjò ọkà yọ láàrin fóbìnrin ẹrù jẹjẹ ní gbogbo ilẹ̀ kílẹ̀. ọ̀dàna òfinna yàtàna finna jẹ́. gbẹ̀gànlógún gbàgànlógún ọ̀pá kùrùkù yájí ẹ̀ bá ọ̀nà. alákìjà ikú ti pàkú jẹ́ òmìmì tí mi gbogbo ìlú lógologologo. alákìjà ń jagun ọmọ rẹ̀ ń jagun. àfin ọba ń gbóná girigiri kóná lálálá. alákìjà ló ń bínú lọ́wọ́ lálẹ́ kọ́. ó polówó ikú tán tán tán. ẹ wo sinimá ti lọ alákìjà kọjá bẹ́ẹ̀ ó jàbí ìjìwọ̀lú ṣìyànbọ̀lá àfin sọ́ọ̀ṣì sinimá tá a gbé àkọlé ẹ̀ ní ayélujára ló tún gbélé ìjáde produce ẹ̀ fẹ́ràn mi ọ̀yá lọ́wọ́ ló kọ́ wàásù owó yẹn gáúsù ló direct ẹ̀ ọ̀làyẹmí jimá yẹn kẹ́m ló package ẹ̀. èmi alákìjà ọ̀lọ́sọmọ́dì gbàgbọ́ lọ́wọ́ mojo. orí mú buyì bẹ́ẹ̀ bá sọ́ra máa tì í sẹ́yìn méjì. kábíyèsí mo wọlé ní ìsìn àwọn ọmọdé iṣẹ́ fún mi wọ́n pẹ̀lú kọ́kọ́ mi lórí sí mi tí èsì. mo ní ẹ má jò wọ́n lẹ́nu. ke se akwere bou kouni chan. Akwere bou lakwere yu, mwenjou blidjou. Inan taba dal et a fe fisoun ye goun goun. E ye mwenjou mwenjou mwenjou mwenjou. Mm. ó dá mi lójú gbangba wo tó bá wá ṣe pé torí èmi jóbìjò lẹ fi ń sáré ká ẹ kú sórí ìrìn bí èéfín tí ń kú sórí ìrìn ni. èmi ni mo sọ bẹ́ẹ̀ <laughs> ẹ múra sí i àjọ wà nù. jù ẹ lọ pé èèyàn onílàkàyè mo nílàkàyè jù ẹ lọ kí ló ṣe torí ẹ ló ṣe fẹ́ dànù tó fẹ́ parẹ́ síjọba lọ́rùn. jẹjẹ kú tí n bá kú ikú ọkọ ọmọ kú kọkàn yìí. o ò nílàkàyè bó ti lè wọ́n mọ́ bẹ́ẹ̀ ni bí wọ́n bá nílàkàyè ni ọmọ bẹ́lẹ̀ pò kọ ọ̀rọ̀ níwájú mi ẹ̀mí méjèèjì wa ń kọ́lé mi lórí láìsí ilé bọ́ọ̀lù ọ̀rọ̀ ẹ̀yìn mi. ẹ má bínú òun ló fẹ́ gbé mi kọlù yìí. àfàìmọ̀ kan má gbéra ẹ kọlù tipa bóòlù oúnjẹ ṣe pé méjì lórí tébùlù. ẹ gẹ̀rẹ́ bẹ́ẹ̀ lábí ni sẹ́ẹ̀rí tí wọ́n bá ń wá abániwọ́rọ̀ báyìí dá àwọn ló yẹ wọn mọ̀ jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ọ̀sẹ̀ tó kọjá lọ yìí ni wọ́n ti dáná àná òde ìniná dídá wọn tán ìyún Sunday èmi ló yẹ kó kàn lónìí kí ló wá dé àbí mo ṣe gbóúnjẹ dórí tébù tí mo bá tẹ́ ti gbóúnjẹ bẹ̀ mo sì rọra aṣọ sẹ́gbẹ̀ẹ́ kan torí kí má bàa fa wàhálà náà ni. bọ́lá wọn pé ṣé bọ́lá ti rí nu. kò parọ́. kò parọ́ ń hmm. bọ̀ wá níbẹ̀ kí ló sóúnjẹ fún. Ah, ẹ̀yin lẹ fà ẹ̀yin lẹ dá gbogbo tó wà lẹ́yìn lẹ́yìn bẹ́ẹ̀ ni èmi ẹ̀yin ni lọ́nà wo ọ̀nà tó pọ̀ gidi torí òun pariwo ń sìn pé iná dídá mi ti tán látọ̀sẹ̀ tó kọjá iná dídá mi ti tán látọ̀sẹ̀ tó kọjá odidi ọjọ́ mẹ́ta ni mo fi sóúnjẹ kalẹ̀ fún yín bíbà tẹ́ ẹ̀ wọlé ìwà jẹun mo dẹ̀ bẹ̀ o mo rọ̀ ẹ́ o mo kún ẹ lé o mo fẹ́ lè kúnlẹ̀ fún ẹ pé kó jọ nítorí ọlọ́run kó fún mi lọ́jọ́ méjì kí n fi balance oúnjẹ tẹ miss àbí bẹ́ẹ̀ kọ́ èèyàn burúkú ni ẹ́ o da rárá. àbọ̀lọ́mọ pé inú rẹ̀ bu. kódà àwọn ò rọrùn sa. o bu kò rọrùn sa. ẹ ẹ ẹ rọrùn ọba rọrùn sa nítorí pé wọn wá ní wá jẹun ẹni tí ẹyin o tí ẹ lè gbà sí ọ̀pọ̀. ni ayọ̀ dì yín mú eruku ìyá ó sì wá bò yín wáyé èmi ni mo sọ bẹ́ẹ̀. ẹ wo ọ̀nà méjì o. ọ̀nà àkọ́kọ́ odindi oṣù mẹ́ta mo ní oúnjẹ sílé yìí. èmi máa lọ sà. àkọ́díkọ́dà rẹ̀ ọba máa lọ sà kọ̀ọ̀kan mi. ẹ̀ẹ̀kejì wọ́n forun dun ẹ̀yin méjèèjì yìí wọ́n fẹ́ tóṣù mẹ́fà. ẹni pé. mo ní wọ́n forun dun yìí. ọ̀ ọ̀ balẹ̀ ìwẹ̀ dàpọ̀ torí bí ti jáde lọ yìí ó dẹ̀ yẹ ọ̀sẹ̀ mẹ́ta kí n tó wọlé. ẹ dákun bá lè wá gbogbo nǹkan mo gbà sẹ́yìn tó ló ń jẹun bẹ́ẹ̀ bá rà ọ̀pọ̀n dandan kò sí tó burú bẹ́ẹ̀ èèyàn bá lọ ṣáàjù bẹ́ẹ̀ lọ àmọ́ àmọ́ fòun dùn mí mí kí ara mi ni mí. <laughs> ara wọn ò gbé o ara wọn ò gbé. Hmm. bàbá ẹ̀ rí sára tí ń ló gbé ságo ń búgò sẹ́mi lára mi ò gbé àbẹ́yìn bá a bá wà lọ tá a wà bọ̀ nísìn yóò ti mọ gbé fúkẹ́fúkẹ́. ẹ rí fẹ́ẹ̀ ní làkàyè ẹ ní làkàyè rárá ẹ tó kẹ jẹun mi ẹ jẹun jẹ yìí kí ni ẹ jẹun ẹ fẹ́ lù mí ẹ fẹ́ dàdúgbò lẹ́yìn kí ni. ẹ gbà á ní ẹ gbà. òjò tẹ́mi wo ìpọ́n òjòjò tọrọ lọ àti pé agbára tí mò ń wo yóò kérésì títí mọ́ ọwọ́ ṣé ò sí nǹkan kan. ẹ dákun ẹ má wọ dòlí a lórí o èkú kò jòbó. ó bẹ̀rẹ̀ kàlàkàlà àyànnu yóò bẹ́ẹ̀ yé wọ ní tí mò ń sọ ni pé inú ẹran tẹ́ ẹ bá ń gbé wá ó kérésì tẹ́ ẹ ti máa gbé wá àbí ṣé kí n ṣe sùúrù náà ni. ẹ má dara yín láàmú kò sí bẹ́ẹ̀ dá ṣe lè ṣe sùúrù tó kò lè rí nǹkan mi láàyè lẹ́yìn ìrọ̀lẹ́ kọjá alẹ́ ẹ kí ni ìtumọ̀ yín o kí ló kọ́ wa gangan. ẹ kò sí nǹkan kan ju eléyìí lọ àṣẹ wá látòkè ni. àṣẹ wá látòkè ni ṣé pé ọ̀gá yín ló ní kẹ́ ẹ. ó ti yé yín. ọ̀gá àṣẹ wá látòkè ó ti yé mi. Tóbijó! Tóbijó bàbá! Tóbijó! Àfọ̀nìlànjẹ bá wọ̀ bẹ̀. Tóbijó! Ah, ọ̀kan lọmọ, àwọn tinú ẹran ìjọ sọ. Ó yàtọ̀, ó yàtọ̀. Ó tiẹ̀ mọ́ ọkọ lọmọdákùndóbìnrin jò nǹkan. àfihàn nídìí rọṣà o tọ́gà bá wà nílé rẹ ti rọ́gà ó ti dáa nígbà tẹ́mi náà ti gbéwúrẹ́ ń sọ adìẹ mo ti mọ̀ pé jò lọ́wọ́ nú. èmi ò mọ yẹ o. bókú ṣe wọ́n láwọn ọba ní í sọ láàrẹ̀ wọn ò sì wá bẹ́ẹ̀ dà láàyè kankan dà tí ọ̀dọ̀ wọn bojú ọ̀run bójú bá fẹ́ rọ̀ afẹ́ ni àrà bá fẹ́ sán pa. ìwọ làárọ̀ wà sán pa yóò sán pa yóò sán pa àwọn tó ní ọ ó dàbí pé ayé ti sú ọmọbìnrin ìsá ló fi bá mi forí gbárí ọmọ ìyá mi ẹni ayé bá sún kọ́mọ gbọ̀rún lọ ni. irọ́ lọ wá pa ìwọ gan ló gbọ̀rún lọ jóbìnrin jo lè fi ọ nítorí fi ọwọ́ ọ̀sẹ̀ ẹ̀ ni kò sí tí ó fi ọ̀sẹ̀ yóò jọba yìí yóò tọ́ dànù ni lórí odò yìí ní orí odò yìí. kí ló dé kí ló ṣẹlẹ̀ àtọ̀hún ni ti ń gbọ́hùn yín kí ló ń ṣe iná ah, ah. ẹ pẹ̀lú láyà o ah, erin kọjá àgbẹ̀ ń tàka lóko ṣé ìyálàyà àgbẹ̀ kan ó fọkọ́ pa erin rí ni àbẹ gbọ́ pé àwọn obìnrin kan wá pariwo lé mi lórí ń sọ yìí ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an. ẹ ṣeun o bàbá yóò dáa fún yín jẹ́jẹ́ mi mo kú dúró mi tí mò ń bọ̀ kan lọ́mọ sọ̀rọ̀ ó sì dé ọkọ̀ pọ̀ ṣe sáàràsà ká tó wí ká tó fọ̀ ó ti mú èpè ńláńlá ní ti fi ń jólẹ̀ ó pè mí tí mo rà fún ẹran àtẹ̀yìntẹ̀ tà fún ẹran fún mi ọ̀pá rìn lọ ni ọ̀pá rà ní ọ̀sán pa. ó gbé mi ṣépè. bẹ́ẹ̀ ni bàbá. ń bọ́ ó gbé mi ṣépè èmi ò gbé yín ṣépè o èmi ò gbé yín ṣépè lóòótọ́ mo ṣépè ṣùgbọ́n mo lẹ́nikẹ́ni tí ń bá mi pín ìfẹ́ràn lórí odò bí ó ṣe rí fún un ẹ ti ẹ̀dùn náà ṣé bí pọ̀mọ́ lọmọbìnrin mọ́ kó lórí odò ń gbọ́ lọ́wọ́ adé tí ń bá mi pín fún ẹran. irú ìbéèrè tó béèrè kò tọ́ sí ọ lẹ́nu ah, ah. kò tọ́ sí ọ lẹ́nu ah. n tó bá wo oníkálukú ló lè ra nú odò yìí kọ̀kọ́ bí wọn náà bá béèrè pọ̀mọ́ a lè ta pọ̀mọ́ fún ọ ó béèrè fún ọ rà á sì ta fún un ẹ wo ẹ má dánrú ẹ wò mọ́ o bẹ́ẹ̀ bá tún dánrú ẹ̀wọ̀ ẹ méjì lẹ́ lùsì bẹ́ẹ̀ bá sì lùsì kò sí ní tẹ́sí fún mi. bàbá wọn ti kọ́ ọmọ àlùdè. sọ fádà mú pé ń bọ̀ jàre díẹ̀ dúró mò ń bọ̀ jájọ́ máa lọ àwọn kàtà ẹ̀ kó láyé kẹ́kọ̀ọ́ kàtìkàtì kúrò. májọ bíjò wọ́n gbẹ́rù mi dà náà kọ́ ìwọ náà lùsì ọtí ta lùsì ọtí ta lùsì ọtí ta lùsì àgbàyà ọ̀pọ̀ ọ̀nù akájọra fún ẹran wa wọ́n gbẹ́rù mi. Jobrijo. Ọlọ́run ni lọ sọ ayé. Jobrijo. Ẹ̀ẹ́dì dán la yẹn dákú. Mm ẹ dàkú ni lágbára lọ bẹ́ẹ̀ ah, mọ Ọlọ́run nílò sọ ayé Alábí ẹ jòkó ṣe dáadáa lẹ́wà. Ah, Ọlọ́run o èmi àtìyàwó mi la ní ká wá dúpẹ́ lọ́wọ́ yín gbogbo nǹkan tẹ́ ṣe fún wa pátápátá la mọ̀ lóore ẹ̀yin àgbàlagbà délé sọ pé yìnyín kẹ́ni ṣe mí òun lèmi àtìyàwó mi fi ní ká wá dúpẹ́ lọ́wọ́ yín ìyàwó rẹ rèé. ẹ rà sá. Ah, sálàfíà ni. adókòó sá. pẹ̀lẹ́ ah, ah, ìyàwó rẹ rẹwà púpọ̀ ó rẹwà gidigidi gan gbogbo nǹkan ló fi rẹwà ó rẹwà lójú ó rẹwà lẹ́yìn ó rẹwà lápá ọ̀tún ó rẹwà lápá òsì kódà ó rẹwà láàrin <laughs> jókòó jókòó jókòó jókòó jókòó. ẹ ṣe sá. Alabi ó mójú lọ ọjà. <laughs> ọ̀gá ẹ̀yin lẹ kọ́ wa ń ṣe bẹ́ẹ̀ ṣe ń kọ́ wa ń ṣe lẹ́ ń kọ́ wọn wà tó dáa ẹ tún ní ká lajú lẹ̀ ká mu tó dáa torí bẹ́ẹ̀ iná ṣe máa ń lajú lẹ̀ mu tó dáa ni <laughs> ẹsẹ̀ yìí la tẹ̀lé. ó dàbẹ̀ kọ́ máa lọ bẹ́ẹ̀ <laughs> ọlọ́run fún ẹ ṣe ọlọ́run ṣe yín lọ́rẹ̀ ara yín kalẹ̀ ẹ bọ́ bí. àyà mi mọ̀ bínú pé mo lè wá síbi introduction yìí o. Ah má bínú rárá ọ̀nà yìí òun ó dìde ẹ̀ ní. àwa ò mà bínú. ẹ̀yin gangan ló yẹ ká dúpẹ́ fún fún gbogbo ribiribi tẹ́ ẹ ṣe lórí introduction a mọ̀ wípé tó bá jẹ́ pé wedding gan ni ẹ máa ṣe jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ni ah, ọgá mi. Ah, èmi mo tiẹ̀ ní tìyàwó òun wedding ni èmi ní ìnáwó bẹ èmi ní ìnáwó bẹ ṣe gbọ́ tó yẹun rárá àti rárá méjìlá ah, sí ọlọ́run ló lọ pẹ́. ẹ ṣe jẹ́jẹ́ o ẹ ti gbọ́ ṣe jẹ́jẹ́ ẹnìkan kan kó sáàánú àmín àmín ọmọ jẹ́ kí ẹnìkan kan kó sáàánú ẹ wọ ẹmu kan ẹmu kan. pẹ̀lẹ́ ìyàwó mi èjì ah. wọnú èjì lórí fẹ́ dàbẹ́. èmi náà lè jùmọ̀ àríkájọ kọ̀ǹbáì ni. ó yẹ kí n fún ìyàwó mi ní nǹkan o. Ah, ẹ má tún ṣe náwó. kí ló wí ah. ṣé wà lọ fẹ́ náwó náà ni wọ́n ẹ ṣe sà. nda ten thousand àbí fisi ni yọrọ ti àbí tẹ bá fẹ́ fẹ́ mi. ẹ ṣe gan sa. ẹ ṣeun ẹ ṣeun ẹ lẹ ẹ pẹ̀lẹ́. àwọn kàfàrà wọn yìí dáadáa kan tó lọ. mọ̀ pọ́wọ́ mi ti ti débẹ̀ kí ni ojú ẹ̀ ló tún ló tún wá tó ṣe mí. ṣé ṣáàní wà kọ̀ọ̀kan ṣe sọ̀rọ̀ ojú mi. ń tà máa ṣe sí ti wà kó lọ kó ràn wá lọ́wọ́ ni ìwọ náà mọ̀ pé ajá tó bá lẹ́ni lẹ́yìn ló máa pọ̀ bọ̀ káàárẹ̀ tó máa ràn wá lórí ẹni kọ́ lọ́ọ́ ṣàánú wa. kí lẹ fẹ́ ṣe. fẹ́ mú àgbo yìí nì mo gbé pé. ọmọ síta náà. ẹ ṣe máa wá jiyàn ní ẹsẹ̀ tìrẹsì. ká ní pé mo bá yín bẹ́ẹ̀ tẹ̀sí bí màá ṣe jẹ̀wọ́ yín nìyẹn mo sọ fún yín pé wílẹ̀ bọ́ sí. ọ jẹ́wọ́ mi lóòótọ́ o ah, a jẹ́ pé tí wọ́n fi mọ̀ pé bí mo bọ́ sí wọn hmm, ó ti bà mí nílẹ̀ láàárọ̀ nígbà mo dé nù. Ah, gidi gan eh. bàjẹ́ bàjẹ́ orí mi bẹ́ẹ̀. ẹ wo inú mi kàn ṣáà ń dùn ẹ̀ torí gbogbo bí tẹ gbé mi dé yẹn hmm. gbogbo àwọn bí tẹ gbé mi dé yẹn àwọn tó pera wọn lọ́dọ̀ gan wọn lè gbé mi lọ bẹ̀ náà ìyí ò ní pé mo ti ráyè ọgbàdo ẹ. ọba jẹ bí akéde má ti lọ. Mm. kí mọ́ ẹ lọ. ẹ kí dúró díẹ̀ sí i náà. látàárọ̀ gbogbo owó tó yẹ kí n kà lọ́jà ọ̀jẹ́ rí ká. bíbí aládàáni kan jẹ ní ọ. ìkókó wa bá ẹ. wọ́n tún gbé mi lọ bí tí ọ̀dà o. bíbí náà. wọ́n tún gbé mi lọ bí tí ọ̀dà o. n ò sáfẹ́ tó ń ṣe n ò fẹ́ tó ń ṣe n ò fẹ́ tó ń ṣe n fẹ́jọ́ ara rẹ̀ sùn ọ́ o. ó yẹ mọ̀ ọ́ n mú jóbìjò rèé kí ni jóbìjò wá ṣe mí báyìí. Ah, ah, kó má lọ jẹ́ nǹkan tí mo rò ah, kó tẹ̀lé jẹ́ bẹ́ẹ̀ kó má gbé yẹn wá bí o. o ti wá já wọlé báwọn láì kanlẹ̀kùn. awítàn tó wá ń pariwo tẹlẹkùn agbo màálù lọ wà ni àbí màálù kan ọ ni. ọ̀gá ṣẹmọ́tà ìṣẹ̀ṣà ilé ìyàwó mi lẹ́wà yìí abẹ́ ti gbàgbé ni. gbàgbé bò ń gbà tí n kì í ṣe la kí ló tiẹ̀ sí ọ̀gá náà tó kígbe ìyàwó mi ìyàwó mi ìyàwó náà dà ìwọ ò rí i pé ẹ̀ fìtì ara yín ni ó fìtì ọmọbìnrin yìí èmi fìtì ẹ̀ òun fìtì mi arígbùngbẹ́mùgbẹ́ abóòrí ni àá. wọ ọmọ ẹgbẹ́ ẹni ọba ọmọ yìí wúrà látà fún ọmọ yìí ẹ àwa ọmọ yìí wúrà ni a sì ti rà á a sì rà á pa wo alábídà àbí kí lọ jẹ. bí bá ń pọ́n lọ kí sì ní kọ́ jẹun bó sì jẹun kọ́ jáde. kẹ́mi bọ́ tanu léyìí àgbàyà ni atókùnmọ́ọ̀kù amọ̀nà ọ̀run má lọ mo ń bọ̀ abayin àbọ̀ abalọ̀rọ̀ yín ṣọlá ó yà sọ fún bàbá oníkú gbẹ̀dùgbẹ̀dù tọ́nà ṣẹ́ burúkú wọn kalẹ̀ yìí kọ́ jáde kúrò nílé yìí. ìwọ làṣeyọrí ẹ máa jáde ìwọ lórí rí ẹ máa jáde ìwọ lẹ́gbẹ́ ẹ máa jáde ìwọ làlàáfíà ẹ máa jáde ṣẹlẹ ẹyẹ ṣá. ṣọlá èmi máa ní alábí. Ah. ó ṣe fi yẹ́lò sí bí gírínì ló sì fi sí ni bóun ò fi pọ́kù sí kó wá sọ́dà àlàbí pọ́kù. ọ̀rọ̀ yín ti yé mi ah, ó ti yé mi dáadáa pé kò ń ṣojú lásán mọ́ ẹ tútù bá ṣe yín débi báyìí ah, ẹ ti ń ṣe ẹ ti mú jẹ ilé ìtẹ̀ṣe yìí ló máa dáṣe mọ́ yín èmi mi ò ní gbà ẹ ní mú tọ̀dọ̀ mi jẹ màá bá yín ná tọ́ bí owó màá jẹ́ kọ́ bá yín kẹ́ ẹ lókùúta ńlẹ̀ ẹ pẹ̀lú wọn dáhùn jẹun fún yín ni. alábí ò sì mọ̀ mí o. nígbà tí mo wá mọ̀ yín kọ́ mo mọ̀ yín màá tún wọ́n jẹ́ káwọn èèyàn dá yín mọ̀ dáadáa màá fi yín ṣàṣìn débi pé wọ́n mọ̀ pé èèyàn burúkú ni yín wọ́n mọ̀ pé èèyàn tẹ́ jẹ́ gangan èmi ni mí màá bá yín wọ ẹ lọ́wọ́ mi máa jáwọ́ bí tí mo ti wá fún yín tẹ́lẹ̀ jáwọ́ mi. fẹ́ràn rẹ o mo fẹ́ràn rẹ o yẹ fìfẹ́ hàn sí èmi. Hmm. ṣeun ní abẹnú gọ̀ǹgọ̀ tó tó tó bí fọkofọko bá fọ ẹ̀yìn tán orí ìjókòó ni wọ́n ti pàkókọ́ ẹ̀ ìran ṣẹ́gìṣẹ́gì kan ò ní ṣẹ́gì lórí ìdúró ẹni ò bá bá wọn jàmàlà kò ní bá wọn kùlùbọ́ lórí ìnáró alábí o alábí o alábí o látòní lọ gbogbo ntọ́ bá ṣe orí ìjókòó ló ti máa wà títí láéláé ọmọ gbénu léwò ta ni gbogbo ntọ́ bá sì rí níyì tó dó bá dé kan kò gbọdọ̀ níta mọ́ pọ́n pọ́n pọ́n sọdá wa. bills. bills. yeah. Mm. Let's see, ó di ẹran mélòó tí wọ́n ti pa. mẹ́jọ. wọ́n ti pa mẹ́jọ. bẹ́ẹ̀ni. wọ́n wá ṣẹ́kù mẹ́sàn-án àbí. bẹ́ẹ̀ni. sórí gbogbo àwọn tí wọ́n ti pa àwọn tí wọ́n bá ti pín bí ó ti yẹ kí wọ́n pín hmm. ẹ tètè ṣèṣirò owó mo lè pẹ́ kúrò ní ìlú hmm. ẹ ti gbọ́. Hmm. ẹ kásán. ẹ jọ bàbá jóòbí jo mò ń béèrè. ṣé kò sí láti bò. látọ̀dọ̀ mọ́mì mi mọ́mì mi rẹ̀ mí lẹ́kún wọ́n ní tí bá ti sọ pátì yé wọn. ok. ẹ jọ bàbá jóòbí jo mò ń béèrè pápá o. ìyá rẹ̀ mi lẹ́kùn àbí wọ́n rẹ̀ mi lẹ́kùn rẹ̀ mi lẹ́kùn rẹ̀ mi lẹ́kùn ọmọ dáadáa ó ti dàgbà báyìí ọmọ dáa ọdọ ẹjọ kí ìyá rẹ̀ wí ó tọ́jọ́ mẹ́ta tá a ti rí wọn nìyí. ojú tó yọ wọ́n lẹ́nu yẹn ló ń ṣe wọn náà fi kí n jáde dáadáa mọ́. ojú yọ lẹ́nu èmi ọmọ kò ojú yọ lẹ́nu báwọn èmi náà wà wò lé ẹ ìwọ o ti mọ bá a ti tẹ ìyá rẹ̀ bílẹ̀ fún ìyá gbé fún gbé fún gbé fún wọ́n gbowó lọ́wọ́ wọn o. wọ́n ṣe dúró ṣe kí a o ẹ̀rán pọ̀ lẹ́ o ẹ̀rán pọ̀ lẹ́ o. ta ló pè mí gòkè kámọ́ fara lẹ̀ o. gbà wá gbowó ọ̀kadà èmi náà yọjú sí i kó tún bọ́. ó dáa ẹ pẹ̀lẹ́ àǹtí mi mhm. ẹ má sọ mi pé mọ́tò ilé fẹ́ gbé jáde o. Hmm. bọ́tí yẹmi ò fọ́ nìṣà orí lù lọ́wọ́ àyàn ó tún béèrè pé ṣó ń lọ sóde rẹ ni ta ni kò ṣàìmọ̀ pé bígbìn bá fà báyìí ìkarahun àtẹ̀lé ní ọ̀rọ̀ òde àti ìlú. bòyí náà ṣàmọ̀ pé mi kì í jáde bẹ́ẹ̀ yẹn àwọn hmm. sì ni wà tí mo bá fi jáde yẹn ó máa ń ṣèmi náà kí n gbé mọ́tò tó make sense jọ náà. Hmm. ó dẹ̀ rí yẹn sọ o fine boy Yeah. àbúrò mi fẹ́ ṣe big boy ẹ fẹ́ paint town ní red àbí sincerely anyway kò sí problem ìwọ náà ló máa lọ bá mi mú kí lexus wà ní. ah that's not a problem. Mm. bọ́ tó bá pẹ́ máa lọ tó bá pẹ́ máa gbé jáde o. wọ́n mú ìwà ọ̀dẹ̀ dìrò kí ló ń kọ kí ló ń kọ ẹ ní ìyàwó lórí ẹ ìwò lórí kí ló ní kó lọ mú wá tó rẹ ní tó bóyí fún. ẹ mo ní kó lọ mú kí lexus wá fún mi sẹ́sì tó ní mọ́tò ìlówù láti gbé jáde ó dẹ̀ ó pé kò sí big deal ń bẹ̀ kí n fi yẹn ṣàgbà fún. àgbà ìyàwó ló ń ṣe àgbà ọdẹ wo òòyì tí mò ń sìn bó ti gba sátidé lọ́wọ́ ẹ̀ tó gbé sunday lọ lọ́wọ́ ó ní kó máa bá yí máa bá sunday yìí ó gbẹ̀gbọ́n lọ́wọ́ ẹ̀ ó gbàbúrò rẹ̀ lọ́wọ́ ó gbélé ẹ̀ ń gbáyà ọ̀dẹ̀ ábà ìyá wa ṣé ẹ fẹ́ sọ wọn ọmọ ìdọ̀ta ara wọn ni àbí ẹgbẹ́ ẹ̀ ṣáṣì ni ìtàbùrẹ̀ bá sì fẹ́ ìní òṣè fún kí ló dé. èmi mọ̀ wípé gbogbo èròǹgbà yín ọlọ́run ò ní fún yín ṣe bíi kí aṣíwájú kó dèrò ẹ̀yìn ni ọmọ tèmi ò dẹ̀ lè dèrò ẹ̀yìn olùmídé tèmi kò ní dèrò ẹ̀yìn tó ráṣíwájú ni nílé bàbẹ́ gbogbo ẹ̀dá tó bá ń gbìmọ̀ wípé kí olùmídé ọmọ mi kó dèrò ẹ̀yìn á rìn lọ bí ìgbín ni mọ́mí but ọ̀rọ̀ yìí ò tí ì tó kẹ́ máa bínú tàbí kẹ́ máa ṣépè náà oh, ok tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ mọ́tò yìí ló máa dá wàhálà sílẹ̀ láàrin ẹ̀yin méjèèjì àti èmi àti yẹmi kò sẹ́ni tó máa gbé mọ́tò yìí jáde. ẹ yẹmi wo yẹmi wọn mú mi bẹ̀rẹ̀ jẹ́ ká lọ gbé ká sọ́tà àbí ọ̀tà. ọ̀rọ̀ lọmọ kékeré ọmọ kékeré pátápátá ń lọ sọ tó lọ́pọ̀ lọ́hùn káláwọn kan ní ní ìsìn ń ṣe wọ́n mú ilé ayé kankan kankan bí ìgbà tó yẹ pé ogun láyé. ogun ni o ogun ni bóògùn bá ti dé ó ti dé nìyẹn. ẹni tó bá ní kò fẹ́ jagun kó dúró onítọ̀wọ́ abógun lọ ni. irọ́ ló pa irọ́ ló pa ìkọ̀ ilé ẹ̀ṣọ́ lè yan máa jílẹ̀ lógún ohun tí máa ń bọ̀ báyìí fáwọn yìí ọ̀ nínú òṣèré láyé àbógun lọ ni. kí ni ìṣe ọ kí ni ìṣe ọ báyìí kí ló tún dé tójú rẹ kún lọ́wọ́ owó tó sá béèrè mo sá ti fún ọ. kò kí ń ṣe gbogbo ìṣòro lówó lè tán ṣé bí mo ṣe wà yìí bó ṣe ń ṣe mí ẹ ẹ lè understand orúkú kó ló kàn. sọlá kẹsì ti ń ṣe ọ ju pé kọtẹ Ọlọ́run bíi ti ń lọ. ìgbà tó dé mọ̀ pé aya òun lọ́ọ̀dì ò nígbà kóun dẹ́gbẹ́ òrò kí ló dé tó ṣe ń lọ. yálà mọ̀nà káì báwo ni o ṣe ní lọ ó mọ̀ yín pé ìyàwó ọdẹ gan fúnra rẹ̀ ó mọ̀ pé ìgbé òru gan làkọ́fẹ́ ọdẹ. àwọn ìyàwó ti bẹ́ẹ̀ léwu wọ́n jẹ tán o èmi ìfi ti bí jẹ wọ́n yà rárá pé àwọn ọmọ kọ́kọ́ mọ̀ kí n tó mọ̀ ọ́ ibi ah, sì fi jẹ wọ́n yà ìwọ náà sì mọ̀ pé mò ń gbìyànjú lọ́dọ̀ rẹ. àbí mo ṣètò ni. èmi ò sọ pé ṣètò ẹ̀ ń gbìyànjú ó kàn jẹ́ pé two to three days ten ló lọ́dún mi yìí ah, kò tẹ́ mi lọ́rùn ah, kò gbà ni. ọ gbà náà ni ọ gbà kámú títí ó ti fi pé four five ten six days. Mm. Eh ni pé ẹ máa máa lo ten days lọ́dọ̀ náà. tí o jù bá wọn lọ gan. àti ah, jù bá wọn lọ. ìdá ọlọ́pàá ẹ kọ wọn kọ èjì èjì tó fi pa kú náà nù mm. wọn họ wọn họ wọn họ. jẹ́ àmàdà kọ́. bíbí ṣé. ẹ pẹ̀lẹ́ èmi ọmọ pé tó síríọ́sì báwọn ni débi pé dókítà wa ní kẹ́ ẹ wá dúró owó òun wá kẹ́ ẹ wá fi ṣiṣẹ́ abẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èmi náà tètè kà fún àmọ́ ńgbà tó di pé kúlù ẹ mọ owó ọ̀sán bí ẹni wo alẹ́ ìyún ló wá jẹ́ kí n lọ pé kí n tiẹ̀ lọ ṣe àyẹ̀wò lọ́dọ̀ dókítà àbáwọn dókítà ṣe wá sọ pàdúró owó ńlá lánàá níbo mo ti fẹ́ rí ṣé ẹyẹ tí ò rí ẹnu gbé ọkà bàbà ní òwà rẹnu gbé ewé tí ó fi kọ́lé àwa tó yẹ pé ń tá jẹ là ń wá à ní tá jẹ bó ní ti wá rí olúwa jẹ́ kí n ra fọ̀rọ̀ mi mọ ní ìsonú ẹ̀kú téèyàn mú mọ́ra. irú nǹkan bá ń kọjá àmúmọ́ra èèyàn lè máa múrù nǹkan bá ń mọ́ra ojú la pè é ẹ mọ̀ kọ́ bára ni ọlọ́mọ gbà lọ́wọ́ wa. ẹ pẹ̀lẹ́ mo sábà pé tójọ́ mẹ́ta tí mo rí ni lọ́jà náà ni ìgbà tóun létí ń ṣàlàyé. Ah ṣe rí nù ẹ ṣe. ìgbà wo ni dókítà wa ní kẹ́ ẹ wá sí báyìí. Ah, kò ń ṣe pé bóyá àdájọ́ sí owó yìí ní kókó tá a bá ti rí owó tá a kó fún wọn wá fún wa lọ́jọ́. bẹ́ẹ̀ ni. mo sì ọlọ́run kọ́ dẹ̀ mí wá sí i ọlọ́run wọn lò kúrò sọ̀rọ̀ bọ́ lọ́sẹ̀ tó ń bọ̀ n ó fún yín lówó kẹ́ wá lọ sí. ẹ fún wa lówó ẹ ṣe sá ẹ ṣe gan ni sá. àkọtọpẹ ah, kọtọpẹ kọtọpẹ. láì bá yín tán ah. láì ṣe bí yín bí pé kí n kàn ràn lọ́wọ́ yín lásán kí n sì bá tèmi lọ. ẹ dìde jókòó ẹ jẹ́ kó kí yín. Ah, wọ́n ti kí mi dáadáa ẹ jókòó amọ̀ra wa náà nu abara wa pẹ́ ẹ pẹ̀lẹ́ ṣe gan ni sà. ẹ ṣé mo dúpẹ́ o. sójú rẹ fọ́ kò rí àwọn mi síyàn láàánú. séèyàn ni ọ́ ni èmi ṣe báwọn àlùjẹnu tí wọn kò kọjá wájú ṣọ́ọ̀bù mi ni mo ní fún mi àdúrà wọn lẹ̀ n ò mọ̀ pé èèyàn ní. ara mi èrì rí dákun ìwọ náà mọ̀ pé ààrẹ lálàdúrà lójú àwọn èèyàn nu o níwọ̀n tó ṣe pé ẹyẹ rẹ ò fò lóru mọ́ ọ̀sán gangan báyìí ló fi ń fò wò ó mo ní wọn á kí ọ ń lọ ni o gbogbo bó ṣe ń tilé ológun kan bọ́ sí kejì tó ń tojúlé bọ́ sójúlé lórí ọ̀rẹ́ mi àti jóbìrì jò gbogbo ẹ̀ pátá mo rí torí bó ṣe ń wá lójú àlá náà mo rí ọ mo ní wọn á kí ọ ń lọ ni sọ gbọ́ torí èmi gan bí mo ṣe wà mo ti ṣe tán láti bọ̀ ọ̀nà tán bí owó. níwọ náà níwọ tó dúró yìí. <laughs> awodire kan fò lókè ní o lè láíláí débi tó lọ ń wà ọjọ́ ah, ah. sọ̀rọ̀ rẹ kó o yé sáré ah. èmi tí ń lòjọ́bìrì jògbórè ṣùgbọ́n kó o ṣe wé agbẹ́jáwọ́ kó o mọ́ kó o ṣèyá àwọn ọmọ rẹ kó o mọ̀ fẹ́rù rẹ sọ́yàn nítorí pé mo ṣe wà ìbọn fi wàhálà dá ìrò ìdàbùbà ìtòyọ gèlè tí ń yan akásí fún bẹ. wo irọ́ ńlá tó jìnnà sóòótọ́ ló pa tó o bá ń gbọ́ ẹ̀mí ọ̀gá ń gbòòrò èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ tọ́rọ ti lo dáúlà tiẹ̀ bíjọ́ bíjọ́ ṣe wá wà ń ikú nìkan ló lè gbà sọ lọ́rùn ewúrẹ́ èmi àti ẹ̀ lájọ ló wa gbó ẹni tó bá wá lóun fẹ́ yà wá tó fẹ́ dàrin wa rú ẹ á jẹ́ pé o ti gún yẹn láyé ọ̀lọ́ gbọ̀bẹ̀ lọ́rùn nù. adẹ́pẹ́lẹ́ kọ̀ọ̀rún tí wọ́n ń polówó fún ọ nù. kó tiẹ̀ tún ṣọ́ọ̀bù rẹ lẹ̀ ọba bá mi bì ní kọ̀kọ́ tiẹ̀ sọ lè gbẹ̀rẹ̀ di mẹ́fà mi. èmi náà dẹ̀mú lẹ́gbẹ̀ẹ́ rẹ ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ́mọ gbà ṣe fọ́ọ̀sù lóde mi lóde mi sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ di márùn. wọ́n gbọ́n wọ́n gbọ́n wọ́n mọ̀ sẹ́ fọ́ọ̀sù lẹ́gbẹ̀ẹ́ olóòsù lẹ́kọ̀ọ́ lọ́dẹ wọ́n fi rẹ̀ wọlé ẹ̀ kára kan egbò. rẹmi dẹ́kun ṣé bí mo ń bẹ sọ̀rọ̀ tó irú àrífín làwọn lélẹ̀ mo bẹ sọ wá bínú kò wájú mi jọ́ torí ọlọ́run ṣé òjò tó fẹ́ ṣé o rò pé kì í ṣe òjò rẹ ni fún ẹ. ẹ má bínú mọ́ mi. Ah, ẹyin náà ẹ láti understand mi náà mọ́ mi kì í ṣe gbogbo ìgbà tójò bá rọ̀ náà ni òórùn máa ràn pẹ̀lú ẹ̀ mọ́mí ẹ bá ẹ tẹ́ láti jẹ́ kí n dúró dásìkò tèmi yálà nígbà òjò ni tàbí nígbà ẹ̀rùn àsìkò tèmi yẹn á dé ah, igbó tẹ ní kí n mórí lè kó jọ igbó tá a gbé bí mi o. Ah, ọmọdé ló ń ṣe ẹ́ sórí bí ọba ti rí bí ojú ọ̀nà ṣe yàtọ̀ pé gbóore ni mo fẹ́ kó wọ̀ lọ. Ah, eh. mọ́mí igbóore ni bàbá àgbàlagbà. àgbàlagbà ta ni àgbàlagbà. Jobri jóbìrìjọ ni àgbàlagbà ah eh, ìwọ ọmọ yìí ó dá ọmọ kékeré wo lórí náà tó ràn wá lọ́ngbà tá a níṣòro tọ́nu kékeré wo lórí tó ṣe kan tí jóbìrìjọ ṣe fún wa eh, ó wá kọnu ìfẹ́ sí ẹ tọ́ládúróore bàtàbàtà tó ṣe fún ó kọnu ìfẹ́ sí ó ní òòlè fẹ́ wo lójú ẹ̀mí mi báyìí jóbìrìjọ ló máa fẹ́ mummy kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà ẹ tẹ̀ bí mi náà rò future mi ẹ bá mi rọjọ́ ọ̀la mi. Uh rẹ̀ mí lẹ́kún gbogbo nǹkan ló dá mi lójú pé ọjọ́ ọ̀lẹ́ ó máa dá lọ́dọ̀ jó bìrìjò. bẹ́ẹ̀ lẹ́kún rẹ̀ lẹ́kún. ẹ kú wàá jókòó bí wo. rọ́nà kí lọ́mọ tí wọ́n pè ní ìdùnnú àgbẹ̀ náà. mi ò rí lè mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o ó dàbí ẹni pé wọ́n máa ń ní tí àwọn àgbẹ̀ bá gbé nǹkan tó kún wọn bá ṣe dáadáa inú wọn máa ń dùn. ọgbà ah, ọgbà dáadáa torí ìdùnnú àgbẹ̀ ni bí iṣu rẹ̀ bá ń ta lóko tó yọ ọmọ sọ̀bọ̀lọ̀ sọ̀bọ̀lọ̀ sọ̀bọ̀lọ̀ inú rẹ̀ ọmọ dùn ni rẹ̀mílẹ́kún ah, bọ́ bá ń bá báyìí lọ eré mi ọkàn tá a sì jọ kan ni ní ìbàrà lè fún ọ. Ah. Hmm. ó di lálejò náà are you for real sir. fọrí fún kínní kò dìgbà tí wọ́n bá fọrí fún yàn kó tó ní láárí wọ́n fọrí fún ọ wọ́n fọrí fún ọ ìwọ ti sórí ilé ń tiẹ̀ nù. <laughs> inú mi adẹ́dùn tẹ́ bá lè mú lè rí yín iṣẹ́. Ah, hmm. wọ́n ní kó forí rẹ mẹ́yìn bọ́mọ kékeré tí wọ́n pọ̀n tí máa forí mẹ́yìn hmm ọ gbádùn mi tó hmm. ẹ̀mú ṣe bẹ́ẹ̀ fún ọ. kò yẹ ká ti torí parayún ni ká ọ̀rá kan eégún. kò yẹ ká ti torí parayún ni ká ọ̀rá kan eégún. ó ṣọmọ bẹ́ẹ̀ ni òkú nísìn pẹ̀lú òkú ẹ̀ ilẹ̀ tó ṣú bàbá rọjò. olúwa rẹ̀ akin lọ sọ́tù. tọ́ba ṣúdẹ̀yìndé I guess. of course <laughs> àṣírí òótọ́ ni wípé ẹni kù máa pàdé ẹni náà lọ́jọ́ kan. <laughs> bẹ́ẹ̀ ni a ṣáà dúpẹ́ fọlọ́run pé ẹnì kankan ò kú láàrin wa at least a lose contact ara wa ni àdètú ti ríra wa padà báyìí. ẹ báwo ni gbogbo nọ́ọ̀tì nǹkan. nọ́ọ̀tì kẹ̀ <laughs> èmi wà ti kúrò nọ́ọ̀tì pẹ̀ for the past two years mo ti wà nìbàdàn. o mi nẹ wow níbo nìbàdàn ló wà. Bódìjà ni mo wà. àbẹ́rẹ́ ah, bọ́lọ́run ṣe ń ṣe nǹkan ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ níṣẹ́ olúwa general gas lèmi ń gbé o kò dẹ̀ jìnnà síra wọn. for you. iná tó ń ju ẹ. ẹ wo kì í sọ̀rọ̀ nọ́bà yìí ni mò ń sọ o ọ̀rọ̀ nọ́bà ń kọ́ rárá a ní mo ti mọ bí bàtà ti ń ta wá lẹ́sẹ̀. ẹ sọ̀rọ̀ ni tẹ̀sí mọ̀ padà mi èdèdè gbọ́ tí ò bá rí nǹkan o ẹ wo ọ̀rọ̀ ọkọ wa ni mo fẹ́ sọ fún yín tẹ̀ ń fi mi gún lágídí yìí o bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ wò mo ti mọ ibi tọkọ wa ń sùn tí èéfín wálé wá sùn mọ́. òótọ́. Hmm èmi ò mọ̀ pé ohun tó fẹ́ sọ nìyẹn tó jáde sí. ẹ fẹ́ gbọ́ yẹtúndú àbúrò mi ló ṣàlàyé fún mi pé òun ti mọ ibi tí jobri jo tó ń forí pamọ́ sí ó lọ́dọ̀ ọmọbìnrin kan ni ẹ wò ó mú mi délé ẹ ó tún fi hàn mí báyìí tí mo fojú ara mi rí. ó rí bẹ́ẹ̀ ni. ọmọ wèrè wo ni ọmọ má ṣàǹfààní wo nìyẹn ó fẹ́ máa bá wa pín nǹkan tí òyìn tí ìtawọ̀ ní nǹkan pín. ìmọ̀ pẹ́ sọ bẹ́ẹ̀ o. ó fẹ́ bá wa pín jẹ́ ah, amókòkò. Ah, kí mo ṣe. nígbà tó ti nawọ́ ẹ̀ sí ẹ ẹsẹ̀kẹsẹ̀ ló yẹ kó ti bò ó mọ́lẹ̀ ẹ kó ti wọ dànù sínú igbó. ìyá wa ìfẹ́ ṣe níjọ́ àjùmọ̀jọ́ kó mọ̀ dìjọ́ èmi nìkan ni. inú ọjà wọn á fi tó yín létí. kó ló ṣe fẹ́ jíjó wọ nìkan ṣé wò mọ̀ pé ogun ló ń wọlé bọ̀ wá bá wa ni. ó yẹ káwa méjèèjì jọ fàyà àti kó má rí ibi wọnú ilé yìí ni torí mo dúró gbọngbọnyin lẹ́yìn ẹ̀ ni o ó mọ̀ pé mi rìn ìdí mo sùn ẹgbẹ́ nígbà tó máa gbé wọ wọlé ṣó yẹ kí wọn náà tún kẹrẹ ni. kò pọ kò pọ síbù ẹ kẹrẹ ń bo nínú ilé kò ní wọ èmi ti dàgbà bí mo ṣe wà yìí ìwọ ni kó wá lọ ṣiṣẹ́ yẹn kó nà kó gbàgbé ẹni tó ń jẹ́ jóbìrìjò ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ó ti dandan kó gbàgbé ó ti dandan kó gbàgbé jóbìrìjò ah. ẹ fi yòókù dá mi. àwa àwa àwa àbí kí ni ìtumọ̀ yẹn ṣé tòsí ń bí lọ́dọ̀ ẹ̀. Ah, ah. ó yẹ kó gbé kan nú ẹṣin ni kó gún ẹṣin débẹ̀. kí n gara tán. ó gara tán lọ síbẹ̀ ni nígbà bá ti rí a ti mọ̀ wípé nọ́ọ̀bì wàsá nọ́ọ̀bì ṣeré ṣeré àmọ́ a fẹ́ gara pé mo wà nílé. sórí wọn ló ti wọn fi ṣẹ́kọ̀ọ́ ìfọmọ ta ni yín àti pé kí lẹ fẹ́ yín tí mo fẹ́ gangan ni pé mo fẹ́ gbẹ̀mí ẹ tí n bá lè rí gbà. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́. ọlọ́run ò ní jẹ́ àbí ọlọ́run jẹ́ ló ń jẹ nǹkan ní nǹkan níjẹkújẹ àbí hmm, bóyá lo mọ̀. ọ̀rọ̀ yín ti padà yé mi mo wà very very sure wípé ẹ̀sìn léyà ni because mo nǹkan tẹ̀ sọ kò sí ètò yé mi nínú nǹkan tẹ̀ sọ. yàrá yẹ ẹ̀sìn léyà bàbá ńlá kú bàbá ẹ ṣìlẹyà èmi ṣìlẹyà àbí ó ti dáa ìwọ mo òṣìṣẹ́ dáadáa tí nǹkan ẹgbẹ́ yóò tó yín jẹ tó ẹ pé nǹkan àgbàlagbà nǹkan ní nǹkan lè máa jẹ káàkiri wo gbogbo ètò ṣe ṣe ṣe ṣe ṣe tó jà gbádùn jọ bíríjì mọ nínú ilé ó sì tó jẹ o torí pé ojú tó bá ti rí gẹ̀lẹ̀dẹ̀ ó ti rópin ìran ẹ wà tó rò pé ń dún ọ̀nù lónìí lónìí ní ìbàjẹ́ torí náà là ẹ wo tí n bá gbọ́ tẹ́nìkan kan bá tún fọlọ́ọ̀ bẹ̀ mí bí n bá gbọ́ tẹ́ ẹ fọlọ́run bẹ̀ mí wọ́n ṣépè fún yín ni èpè náà ó sì mọ yín ẹ̀yin ìka yìí. ẹ mọ̀ dájú o wọ́n bá ṣe pé ẹ̀yin mọ ọlọ́run tẹ́ ẹ fi ń bẹ̀ mí ni ẹ nílò ká ọmọ ọlọ́mọ mọ́lé níbi tí mo fi pamọ́ sí lọ́hùn kẹ wá lọ lù ẹ wá lù nílùú bàrà a a ọmọ òun lọ gọ̀ bí ọba gọ̀ ó wá ṣèmi ni wọ́n kígbe olè lẹ́yìn lórí wọ́n sì di ẹrù lẹ́yìn lórí ẹ̀yin wọ́n ti lù yín wọ́n kó táyà sí yín lọ́rùn kí n tó sọ pé ẹ̀ jalè abáyìí tẹ́ ṣe ṣe rí ebi tí ń pa yín tẹ̀ fi lọ jà lọ́hùn tí wọ́n lọ tọ́ lọ́nà tíyá rẹ̀ náà lòun wà lẹ́yìn rẹ̀ ẹ wá dọ́gbọ́n ọ̀dọ́gbọ́n kọfakọfa ọba lọ àbí ọ̀rọ̀rọ̀ sọ wo ebi tí ń pa yín tẹ́ fi lọ ṣe tẹ́ ṣeun aa ebi rẹ̀ ọ́ pa yín tá yà ẹ kúkú mọ̀ mí àbẹ́ mọ̀ mí ẹ mọ̀ mí asọ̀rọ̀ sẹ́ni mí I go do am. Sure. Mama Huh? Hmm? Kí lẹ wá ń ṣe háàsì sẹ́yìn kọ́ lẹ fà. Kí ni mo fà? Kí lẹ fẹ́ sẹ́yìn kọ́ lẹ ní kí n nìṣó sẹ́yìn gbòó dé lẹ́yìn kí lẹ tẹ́ fà yàrá. Ẹ ṣé mi mo mọ ilé ẹ̀ ni. Èmi tọ́ka ilé ẹ̀sẹ̀ ibi wọ́n ló mọ̀ bẹ̀. Ṣé ẹ ṣe ohun tó dùn ní kéèyàn fẹ́ gbàlagbà? ṣùgbọ́n àwọn yẹn lórí wọn lórí wọn bá pè ní wọn mọ̀ tó ṣe tó kọ̀ wọ́n ṣe ọkọ̀ ó gbòògbò ẹ̀ ó gbòògbò ọkọ̀ ọkọ̀ ló ṣe ló ṣe ọkọ̀ mi. kórí ṣe mí lọ́lọ́ kórí ṣe mí lọ́lọ́lá tóró la fi ṣàyè mo ní kórí ṣe mí lọ́lọ́wọ́ kórí ṣe mí lọ́lọ́lá tóró la fi ló Kèmi máa wọ́wọ́ mọ́lákejì kí n tó jẹun. Kèmi máa tọrọ jẹ lọ́wọ́ ẹnìkejì mi. Jọ̀wọ́ jẹ́ kí n bá wọn náwó bá mi. Níbi tí wọ́n bá ti náwó. Of course, màá jókòó bọ̀tù ṣé lè ṣe lójú o láksidẹ̀ntì ni. mo lè pè láksidẹ̀ntì. ìkan nínú ìyàwó bàbá tí mo fẹ́ tí mo sọ fún ẹ olúwakamímọ́lé níjẹta tẹ mọ̀ nǹkan tó kó sí nínú ó ṣàwá lù mí mọ́lé ni. olúwẹ̀ kí ló ṣe fún. kí ni mo fẹ́ ṣe fún kò sí nǹkan kan tó jọ dàwápọ̀ bí kò ṣe pé mò ń fẹ́ ọkàn wọn náà ló ń bí wọn nínú mi ò dẹ̀ dọ́dọ̀ wọn mi ò dáyé wọn jẹ́jẹ́ mi ni mo jókòó síbí báyìí. situation tó bá rẹ̀ sí kò ń ṣe wo ló yẹ kó wà nírú situation báyìí náà i mean ah, ṣé mo pé the very first time tó sọ̀rọ̀ bàbá yẹn fún mi mo sọ pé ẹ fit ara yẹn wà compatible ṣòtìrì ó tẹ̀sán kan bodò ọ̀nífà tó bá fi gbogbo ara sódò nǹkan just imagine kó jẹ́ pé wo àtàwọn so called ìyàwó tí bàbá yìí fẹ́ ẹjọ́ ń gbé wọ́n máa ti pa ọ̀tá ẹ̀ náà. Pẹ̀mílẹ́kùn think about it kúrò nínú òkùnkùn bàbá yìí kó má padà bọ̀ nínú ìmọ́lẹ̀ mi náà. ó kú èmi náà kí n padà wá sínú ìmọ́lẹ̀ tẹ̀ àmọ́ ó ti late bàbá tó ń sọ pé mo wà nínú òkùnkùn yìí ó ti ṣe àwọn nǹkan ní ńláńláńláńlá fún mi tí mi tiẹ̀ lè gbàgbé ó ní àwọn àsìkò kan tó jẹ́ wípé ìtìjú ẹ̀gàn àbùkù ló ń tẹ̀lé mi àti mọ́mi káàkiri inú òkùnkùn bàbá yìí la sá pamọ́ sí tí àwọn nǹkan yóò fi ríran rí wa báwo mo ṣe máa fẹ́ fi wọ́n sílẹ̀ odò tó bá gbàgbé orísun á gbẹ ni jàre pẹ̀lẹ́. ọ̀rẹ́ mi tímọ́tímọ́ nìyẹn tọ́ba. ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ ẹ pẹ̀lẹ́ o ọ̀rẹ́. ẹ rọra sá ẹ lẹ ẹ pẹ̀lẹ́ sá ẹ lẹ ẹ jẹ́ kí mi máa lọ. ok o ṣe. ẹ tọ́jú ara yín o ọ̀rẹ́ là máa ṣe o. ẹni tíjọ́ bíríjọba ti bájà àfàìmọ̀ kó má dára ẹlẹ́bi. tani yóò padà jóbríjó lójú kó má jẹ̀bi èèyà torí pé owó ń bẹ owó. torí pé ọlá ń bẹ ọlá. ẹni bá fojú jíjó bíjó yóò jẹ ìyà yóò jẹ ewé yá ẹ má fojú díjó bíjó náà mọ àwọn kan bẹ tàgbà ilẹ̀ lọ́wọ́. ẹni tó bá jù ní lálejò nínú jó bíjó. alẹ́ ni tó bá jù ní lálejò nínú ọ̀nà jó bíjó. jó bíjó ẹ fọ́ ni o. àwọn fọ́ ni o ọ̀rọ̀ fọ́ nìkan lélẹ́yìí o òótọ́ ọ̀rọ̀ ní sọ o ah! mo lè jẹ́ kẹ́nìkan wá fi ṣèwémà àbí kíní ẹja odò tí wọ́n fi kíní yìndínyìn yìí hùn kí wọ́n fi gbà níyàwó ah! onílájú mi lẹ́kí tá àlùbọ̀ kò wọ bọ́ba ti wọ́n jẹ wọ́n sá sọ fún mi ah! sọ fún mi a kura wa lọ nu mọ́tò a lọ bẹ̀ ni kò síbi tí n ò lè wọ àwọn ọ̀dàgbà tó bá wọn. <laughs> ọ̀rọ̀ yín ṣáà máa pa mí lẹ́rìn ṣá. ká eh. ló sọ fẹ́yìn pé wọ́n fẹ́ẹ́ fi ṣàwámà gbàyàwó lọ́wọ́ yín. Eh, kí wọ́n lè ṣe ẹran wọn sí n fẹ́ mọ́ jẹnu. tọ́bọ̀ ò kì í ṣe eré èèyàn bẹ́ẹ̀ yẹn mo ti máa sọ fún yín. besides ọ̀rẹ́ lásán lèmi àti ẹ̀ kò sí nǹkan tó jọ ogun ọ̀tẹ̀ yìí rú yẹn. ọ̀rẹ́ lásán fẹ́ jẹun náà ni ẹ máa jẹ o ẹ máa jẹ ọ̀rẹ́ tí ó sì kí ni bá mo ti gbọ́ mo gbà ó gbọ́. ilé afẹ́jẹ báyìí gbogbo tó bá ti wà nílẹ̀ náà síbẹ̀ ẹ̀fọ́ ń kú ọ̀fun lẹ́fọ́ wọn jà mọ́ wọn kọ́kọ́ wẹ̀ náà wọn wẹ̀ wọn bomi orí wọn ní wàá máa rún ẹran màálù. ẹ ó yẹ wà lọ́wọ́ nígbà. kó àwọn kìnnìún mi rẹ̀mílẹ́kún rẹ̀mílẹ́kún tí ó ń bá lù wẹ̀. nígbà tí ọlọ́run ò ti sọ pé ẹ̀yin èso tó ń kún mi tẹ́ ẹ̀ fi yọ mí lẹ́nu wá ń ta àwọn ìyá yín kí ló dé ah, ah. èmi nìkan ní nǹkan fẹ́yàwó méjì ni. òní ẹjọ́ ọ̀làríwó ọ̀túnla ìjà ah, nínú ilé mi lé mi lórí ọ̀dà ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wà nílé olórogún ni àbí wọ́n ṣorogún ni wọ́n ṣorogún ni wọ́n á fẹ́ máa ṣe ah n ò ní gbà. ẹ wo dádì tẹ bá ní kẹ bínú tán nǹkan bàjẹ́ ṣé rí gbogbo nǹkan tẹ̀ ń sọ nípa àwọn ọmọ mi iná kò sí ìtẹ́ fi jàre wọn o because gbogbo nǹkan tẹ̀ ń sọ iná kò sí ìtọ́ ṣàjòjì wa <laughs> gbogbo ẹ̀ la mọ̀ àmọ́ ẹ̀yin la máa bẹ̀ dáàdì kẹjọ nítorí ọlọ́run kẹ má bínú kẹ fọwọ́ wọnú kẹ bá wa dáríjì wọn àwọn ọmọ mi tá à ń sọ iná wọ́n ti realize àwọn mistakes wọn ẹ jọ̀ọ́ dáàdì ẹ jọ̀ọ́. in fact dáàdì tó bá possible kẹ wálé lálẹ́ yìí mo fọlọ́n bẹ̀yìn ah, eh, kẹ bá ní foríjì wọn nítorí tí mo foríjì wọn àmọ́ pé kí n darí wálé mu ó dẹ̀yìn ọ̀sẹ̀ kan. dadi má ṣe bẹ́ẹ̀. ẹ̀mí ṣe kìnnìún. bẹ́ẹ̀ mi ó ti ṣe tèmi ni mo sọ òun bí ó sì ti jẹ́ ah wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yáyé jíjẹ nì pápá lórí ọ̀rọ̀ olóbìnrin dé yìí ah n tó bá wù mí mo lè ṣe kọ́dà èyí tọ́wọ́ mi ò tó n ó fi gọ̀gọ̀ fà á bí wọ́n ti ṣe nu kò sí kankan tó sì lè dín lọ́wọ́ ah wo ìwọ nìkan bẹ lọ́hùn n sì tún sọ fún ẹ pé kó jọ mí mo ah. fẹ́ kó jọ mí ní o tọ́ bá tiẹ̀ kọ́kọ́ fẹ́ ṣe ìyàwó kó ṣe mẹ́rin pọ̀ ah. kí ni kọ́ lẹ́rìn kí ni kọ́ lẹ́rìn mo fẹ́ ṣe tẹ́nìkan ò ṣe rí yìí ojú mi ò sì lè rí tẹ́nìkan ò rí rí ìyàwó mẹ́rin lọ́fẹ̀ẹ́ pọ̀ ìgbà náà lọ́kàn mi ò tó balẹ̀ pé ẹ̀ ó ti tẹsẹ̀ bọ bàtà tí mo bọ́lẹ̀ ọlọ́run sì mọ kàn sí. ẹ̀yọ́ ọmọ yóò dá kan mọ̀. ọmọdé tẹ́rù bẹ́ẹ̀ ó mọ̀ pé jáde ìṣeré ni. mo ṣeré o mo ṣeré o dáàdi àwàdà yín pàjá rẹ. tẹ ẹ bá wa mo ti gbà á àmọ́ dídarí wálé n sí yìí ń o ah. kẹ́ ẹ lè mọ̀ pé mo dáríjì yẹn wá lọ gbẹran fún wọn. àfàìmọ̀ kó má dára ẹlẹ́bi tani yóò fọwọ́ padà jóbríjó lójú kó má jẹ̀bi èèyà torí pé owó ń bẹ owó. fojú jíjó bìrìjó yóò jẹ ìyá yóò jẹ ewé yá ẹ má fojú díjó bìrìjó ná àwọn kan bẹ tàgbà ilẹ̀ lọ́wọ́ ẹni tó bá jù ní lálẹ́ jù nínú jó bìrìjó alẹ́ ni tó bá jù ní ẹ má bínú mu wá kíchìn. ẹ ẹ wá gbọ́ mi látàárọ̀ ìwọ lọmọ gbogbo ntọ́ ọlọ́fẹ́ ìkí ẹran àtẹ̀sẹ̀ bàbá ń kánú mo ti bọ́ kó wa wo bí ẹyin mi bẹ̀ ń orí bẹ̀. ẹni tíjọ́ bíríjọ́ bá ti bájà àfàìmọ̀ kó má dára ẹlẹ́bi. tani yóò fọwọ́ padà jóbríjó lójú kó má jẹ̀bi èèyàn torí pé owó ń bẹ owó. please i understand but just a kiss come on. kò kí ṣe pé mi ò lè gbà ẹ́ láyè tí bá lọ aláwẹ̀ tí tí mi lè control ẹ̀ hmm. ìwọ náà mọ̀ pé èṣù lágbára kò ní gbàlà ẹlẹ́rọ ara ló ń wá o what if. nothing kò ní sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ mo promise ẹ I'll control myself yeah tí o bá tẹ̀lé control ara mi máa control ara mi it's just a case. ó ti pẹ́ it's been long now Rẹ̀mílẹ́kùn please mo jẹ́ jù ọ́ come just a case. Ah! mo dẹ̀ sọ fún ẹ mo kí nǹkan tí mo cheating. I know I'm sorry I know. o mọ o mọ ló make a sense. bínú rẹ̀ mi tá à ní lọ kàgbó lọ́wọ́ tá wà lórí ìtọ̀ ń para ọsibítù bí ìgbà tẹni ṣẹ̀ṣẹ̀ gba Jésù ń para ṣọ́ọ̀ṣì kò yé mi. ó tiẹ̀ ti sún èmi gan láti òru títí di àárọ̀ ni mo fi bleed ẹ̀jẹ̀ yẹn ò dẹ̀ dá kò reduce ó kàn pọ̀ sí i. tẹ́lẹ̀jẹ̀ iná ló tún gbé lọ síbítù. Si ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ gbóná yóò ló ti bọ́kùnrin lájọṣepọ̀. irú ìbéèrè wo ni ìjọ tẹ ẹ súnmọ́ mi gbẹ̀yìn náà ni mo bọ́kùnrin lájọṣepọ̀. láti dọ́run. ẹnìkan kan ò sì bọ́ ọ lájọṣepọ̀. ṣé ìmọ̀ lóyún àti mo jẹ́ ni dòdòdòdòdòdòdò èmi ọmọ ta ní òrírú ọmọ rọgbọrọgbọ tó sìngbọn lé ọmọkùnrin tó kórùngbọn hánu tẹjọ ń ṣe wọléwọ̀de tí ò ní ro nǹkan míì èmi ṣe bẹ́ẹ̀ ń yọra ẹ̀ ń jẹ́ nìyí wọ́n fi na mọ́gùn lẹ̀ fún wọn. magun. ni magun. iná ah! magun lẹ fún mi orí kìíní. rẹ̀mí kí ló burú nù kí iná magun lẹ̀ fún ìyàwó mi. Ah. Ah. èmi ṣe bóyá ẹjọ́ ńlá jọṣepọ̀ ni. Ah. kí ni mo ṣe fún yín ẹ ṣe máa rò bẹ́ẹ̀ ṣe é trust mi ni. wọ́n eh, eh, eh, sunkún o wọ́n sunkún torí ọ̀rọ̀ kì í ṣe nǹkan tó le rárá o nǹkan yẹpẹrẹ ni o nǹkan yẹpẹrẹ ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó dáná yàdá sí i n bá lọ dọ́bàdì lọ́la ń sìn wọ́n mẹ́rọ rẹ̀ wá fún ọ.

dẹ́kun kí ló ṣe kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ọkọ ọkọ mi ni. ọpẹ kí ló ṣe fún ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kí ló ṣe fún ẹ. òun ló fi mágùn sí mi lára. wáyé. pẹ̀lẹ́. lóun suspect èmi àti ẹ pé a ní nǹkan torí ẹ̀ ló ṣe máa fi máàkù sí mi lára òpó ti pẹ́ jù lára mi olùkọ́ sí bleeding olùkọ́ sí bleeding tí ó fi lọ. goodness Rẹ̀mílẹ́kún sórí mo sọ fún ẹ mo sọ fún ẹ máa yẹ kí n ṣe tó lè fẹ́ i told you. Ah ṣáàjà lọ sọ fún mi ìlà dìde dìde ìjọ torí ọlọ́gbọ́n fọlọ́wọ́n bẹ̀ dìde rọ́jú. lọ́wọ́ adé tó tún gbé fóònù rẹ nísìn ṣé bóun ló pè mí tán nísìn àbí. lọ́wọ́ adé tó gbé fóònù tiẹ̀ ní òwe ó lè ṣe àmì sùn lọ́fẹ́ sọ àmì sùn àmì sùn àmì sùn wọ́n lọ́mọ bó wàá gbé èmi náà mí sí rẹ̀. Olúwarẹ̀mílẹ́kún Olúwarẹ̀mílẹ́kún tó sọ fún mi ni pé Olúwarẹ̀mílẹ́kún dọ̀dún alẹ́ Olúwarẹ̀mílẹ́kún ò sọ fún mi pé o máa já mi jù lẹ́ lọ́sàn-án gangan báyìí kò lóun ó fi mí lẹ̀ ẹ gbà mí ìkòkò kan ṣoṣo tẹ́lẹ̀gbára mi mọ̀ sí de oríire kò sí níwájú kò sí lẹ́yìn ó wá kébi nìkan ẹ bá mi wá rẹ̀ mi lẹ́kùn ẹ bá mi wá rẹ̀ mi lẹ́kùn ẹ bá gbé. ìyá rẹ̀ mi lẹ́kùn kò sí ní tẹ́kùn fẹ́ dànù ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí hmm. lóòótọ́ nǹkan burúkú ni kí màjèsí ó tójú òbí ẹ̀rọ wọn àmọ́ kí la fẹ́ bọ́ lọ́hùn fà á. kò kúkú sí àfi ká gbà ọba ṣe yóò wò ó hmm. àtọ́ olókùn fi wá dá wá fi mí dára rere báyìí. dìtò ìyá rẹ̀ mí ìyá rẹ̀ mi n ò fẹ́ kó fẹ́ kún síra rẹ̀ léṣe o bí bá ní ikú rẹ̀ mí lẹ́kún òdùn ọ́ mi ó dàbí sọkúsọ ni ah èmi lẹ́kún mélòó ni ká sọ lọ́rọ̀ rẹ̀ yàtọ̀ fún pọ́n rẹ̀ wà ó níwà ọkọ ọgbẹ̀kọ́. yóò dùn ọ́ ìwọ nìkan kọ́ ni yóò dùn ọ́ àmọ́ wọn ò fẹ́ kó o bara jẹ́ púpọ̀ ó ti fi kú ṣàgbà wá ọ̀gbọ́ bí wòmí èmi mọ wà wájú rẹ̀ yìí gbogbo ohun tó o bá fẹ́ pátápátá mọ́ béèrè lọ́wọ́ mi hmm. tó bá wo wájú ó rí mi bá wo ẹ̀yìn ó rí mi ọ̀tún mi àtòsí mi ọmọ rí mi ni gbọ́ òjò nígbà ẹ̀rùn ọ̀ rí mi nígbà ọ̀dá nígbà ọ̀pọ̀ ó rí mi fọkàn rẹ balẹ̀. dùn mí ó dùn mí wọra. èrè mi lẹ́kọ̀ọ́. ó ti tó ó ti tó ó ti tó akọ ibi ò gbọdọ̀ sóde nù. kórìí ṣe mí lọ́lọ́ kórìí ṣe mí lọ́lọ́lá torówó la fi ṣàyẹ̀. ṣèyí tó bá jẹ́ pé wọ́n máa ń kú mọ́ mi lórí ni a bá sọ wípé bóyá mo jábọ́ lẹ́yìn ìyá mi kékeré hmm. bí mo ṣe máa ń fi gbogbo ayé mi àti gbogbo ara tẹ́ wọn lọ́rùn tó ọ̀sán kan orúkọ náà máa ṣàdédé pè mí pé àwọn ò ṣe mọ́ bámidélé tún rèé tí mo tún tí gbogbo ẹbí ti mọ̀ mọ́ mi gbogbo ará gbogbo èèyàn ló ti mọ̀ mọ́ mi òun ló pè mí nígbà tí mò ń rẹran lọ́dọ̀ yín lẹ́ẹ̀kan tún hmm. lòun ò ṣe mọ́ ó ti wá sú mi o àbí kílẹ̀ ṣẹ̀ mi. èyí ń fi ń wẹkún mu báyìí níjú rẹ nù wo ọ̀lẹ́sẹ̀ kankan bó ti lè wọn mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbogbo bandele kọ́ ní mọ báyẹn délé o ah. Ah, gbogbo moro mú bọ̀ kọ́ ní mọ mú nǹkan bọ̀ moro mú bọ̀ míì tó bá délé báyìí yóò tún mọ wọ́wọ́ àwọn ará lé ni torí pé kò rí nǹkan kan mú bọ̀ asáàmọ̀ mi ní pé n ò ní fẹ́ kó o ronú kó o ṣera rẹ léṣe tó bá fi lè jẹ́ pé lóòótọ́ ni gbogbo ọ̀rọ̀ tó sọ so pé ìwọ náà níwà burúkú kan. èmi ò níwà burúkú kankan lọ́wọ́. ó ti tán gbà náà tó o bá ti níwà burúkú fi yí òun lẹ̀ ọlọ́run ti gbé ọ pàdé báńkà lẹ́nu. ọ̀rọ̀ yín ò yé mi. kò yé ọ ó yẹ kó lè yé ọ wọn lóò ti pàdé báńkà lẹ́ èmi ní báńkà lẹ́ ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n sì tọ́jú rẹ ọmọ ìgbádùn tí ń bẹ́ẹ̀ nú ayé ìrọ̀rùn nínú kéèyàn fẹ́ àgbàlagbà yàtọ̀ fáwọn ọmọ oníṣòkòtò tìǹtìǹ títẹ̀ ń gbé káàkiri bẹ́ẹ̀ ni ó gbádùn mi tó àbó òlé fẹ́ mi ni. kí ni ti ẹ lórí ti bá ń talẹ́. Ah, boy. ayé má kú kíkan o lọ tẹ́ pẹpẹ ètò yìí ìkẹ́ orúkọ rẹ̀ ń rú ọ gan ni o. mo ṣọ́ pé ẹ̀ ń jọra yìí. gidi gan gbádùn ara mi gidi gan báwọn ìgbà tí mo gbádùn ńlá fún. really <laughs> that's good. èèyàn ni máa jẹ léèké. ẹ ẹ ẹ dà fún ọtí ọ̀pá. ṣẹ́rí ẹ tí ò rí nǹkan kan mm-hmm. bẹ́ẹ̀ ni ṣẹ́rí tá a bá ti jẹun tán bí ìsìn tá a wọnú yàrá kan tẹ́ ẹ̀ tí yeah àwọn eré tó máa ń sọ bàbá seventy to thirty years old mm-hmm. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ ìgbà yé pé gbà ah ó sì wàá bá èmi náà bẹ̀ o ní digbí wo ọmọ kékeré tó bá lóun fi gíga Akíntọ́lá kábẹ̀pẹ̀ ni ó sì wàhálà ó bá mi bẹ̀ digbí sọ̀bọ́. bẹ́ẹ̀ èmi náà mọ̀ mo mọ̀ pẹ́yìn náà ò kéré ṣùgbọ́n ṣe rí lẹ́vù tí mo fẹ́ gbé yín lọ yìí hmm. àwọn lẹ́vù tẹ̀yìn fúnra yóò ti dé tẹ́ẹ̀ ti jà sí àwọn eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ń sẹ́yìn Ah. ẹ máa enjoy ẹ ṣé kọ́kẹ́ jẹ́ ká kó o tó dáyé ni màá ti ṣe kínní yìí hmm. ọpọlọ kó o tó dáyé òun gan-an ni mo lò fún ọ. lóòótọ́ ee hmm, <laughs> ó rí nà ìyẹn dúró dìgbà yẹn lọ ìyẹn kí n mọ yín débẹ̀. sáà máa kẹ́ mi lọ bó o ti ń kẹ́ mi lọ yìí hmm. ìkẹ́ tiẹ̀ ni mo sì àbí bó o ti ń lérí yìí má lérí jù ẹ jẹ́ kí èmi àti yín dórí pápá ìṣeré tán káwá wẹ́n tó máa jáwé olúborí. ìyìn ìlérí nu o ah! gbogbo àwọn experience ìgbà kékeré mi gbogbo ẹ̀ ni mo lò fún ọ <laughs> ẹwẹ ẹni ọba ń wìn ní ọgbẹ bùn tẹ bá sọ bẹ́ẹ̀ àbí apáńtà ń jẹ tìka ìṣó ni. <laughs> Ah, ó yà tẹ bá sọ pé ó ti yá. ó ti yá. <laughs> <sighs> Ah. ga o. ṣe fìlẹ̀. o lọ́wọ́ o àṣìbàdàn àṣìbàdàn báyìí wà bọ́lọ́wà wà látijọ́ yìí jẹ́ bọ́lọ́wà ó ibi ò ń gbé mi rèé ga o ibi ò ń gbé mi rè é ga o. <laughs> ṣé mo kàn ẹ fún mi ní one minute hmm? ó ní kankan tí mo fẹ́ lọ mú wa fẹ́ àdẹ̀mọ àdùn tó wà lẹ́yìn. ó kù. Ah, kẹ́ bá lè fí omi dáadáa. yóò dà fún yóò dà fún mo lọ́wọ́ wà láti tó nítorí ọ̀nà tó o ti súnmọ́ mi èmi náà gbé e súnmọ́ àdùn ló bá o rárẹ̀ mi pẹ́ o pẹ́ dákun má pẹ́ kára yìí máa rìn mí lọ báyìí náà ni. pẹ́ wọ́n yìí wọ́n yìí máa ga mọ́ mi láì tí ì ṣe kankan. ó sì ń dùn ní ìròyìn. ó ti dé ń rìn mí ń rìn mí ń rìn mí ó ti ṣe mí. jẹ́ ìkẹ́ ó dùn mí ó sì tún dùn mọ́ mi méjèèjì ló ṣe fún mi. jẹ́ jẹ́. ṣùgbọ́n ti ojú yìí. mo rántí ọ̀rẹ́ rẹ̀ mi lẹ́kún tímọ́tímọ́. ṣọmọ ẹni tó ń já iná. àìná. àìná tó pa. <laughs> inú mi dùn sí i inú mi dùn sí i gan pàápàá ẹ nǹkan ayọ̀ ni àbáwọn inú mi ò ṣe inú dùn sí i ọkàn jẹ́ pé ibi tó gbà wá òun ni ọ̀fìn ìfẹ́ tẹ̀ ń lọ́rùn bíi ti báwo. Eh, kì í ṣe nǹkan lọ́dọ̀ náà àbí nǹkan bàbàrà náà eh, kọ̀ọ̀kan dájú pé èmi pẹ̀lú rẹ̀ lè fẹ́ra wa ni. Ah, ẹ wo ẹ jẹ́ kó dájú o ah. torí èmi ti bá ọlọ́run dá májẹ̀mú wípé mi ò ní jẹ́ bébí màmá tó ah. kẹ́ jẹ́ kó dájú ẹ jọ. àwọn padà wàá jẹ́ bébí màmá o wọ́n padà jẹ́ bébí màmá ni torí gbàrà tó ti sọ fún mi lórí fóònù pé nǹkan báyìí báyìí báyìí ṣẹlẹ̀ èmi náà ti mẹ́sẹ̀ ta ni mo ti ṣèwádìí sí i irú mi ò àmọ́ ṣe nǹkan ò ní wádìí wọ́n sì jẹ́ kó yé mi pé ẹlẹ́mìí kúkúrú ni ọ́ àmì ah. fẹ́ra wa ah, wọ́n lò ní pẹ́ kú. àìná ah. kí ló ṣe kí ló ṣẹlẹ̀. ọ̀gá mi ò ṣẹ́yún ní. o ṣẹ́yún fún ta ni. àfojúbí ìjọ nígbà tó lówó onífẹ́ mi ni mo ṣe ṣẹ́yún ṣòtún sí mo dẹ̀ sọ fún àìná mo sọ fún ẹ bàbá yìí ju ẹ lọ ó lè owó owó owó ló rànjú mọ́ ẹ ṣòtún sí ṣàníṣó lọ sí tù ìṣó ṣàníṣó náà dìde àìná àìná àìná àìná àìná àìná. ṣé wo ló wá pa ń sàn àbí wọkọ. Ah. gbà tó fún yàn lóyún tó sọ pé ó lè fẹ́. Ah àìná kò o mọ́ owó ọmọ gidi láì dáhùn torí gbogbo ṣẹ́ iná. Hmm. mo mọ̀ pọ̀ ọmọ gidi láì náà hmm. ọmọ gidi nínú ẹ̀mí lẹ́kún náà lọ́dọ̀ ẹ̀ ó ṣe wá jẹ́ pé gbogbo àwọn ọmọ gidi nígbèésí ayé tiẹ̀ lọ ni kò máa pa. àmúwọ́ náà ní kú rẹ̀ mí lẹ́kún èmi kì í mọ pa rẹ̀ lẹ́kún n mọ̀ nípa ẹ̀ pàápàá. àmọ́ ìwọ ló lé ní màgùn. para yún ni ká ọ̀rá kan eégún. kò yẹ ká ti torí para yún ni ká ọ̀rá kan eégún. ó ṣọmọ lókù bẹ́ẹ̀ ni a ò kú nísìn pẹ̀lú òkú ẹ̀ ilẹ̀ tó ṣú bàbá rọ̀jú ilẹ̀ á mọ́. ìyà yóò ní wà títí láì. ìyà yóò ní wà títí láì. ẹ jẹ́ ká ro àrò. tahu Orúkọ mi ni Mímí Sọ́lá, aya Balógun. Tẹ́lẹ̀ mo ní kò sùn ni. Ṣùgbọ́n mo rí pé agídí ẹ fẹ́ pọ̀. Nísìnyí, mo ṣetán láti lé ẹ̀ tán pátápátá. Kémi wá wọlé. Wọ́n dẹ̀ka fún ọba tí ó gbẹ́ náà sọ̀rọ̀ fún ọba tí ó gbà. Kí ló dé tó jóyọ lẹ́sìn funfun náà? Kí ni ìṣòro wọ́wọ́ yìí? Ẹ ní bílíìfù yìí pé kíṣìn tí mo ti ń tidy up látàárọ̀ lọ́mọ yín wo àti epo àti òróró kò ń da gbogbo ẹ̀nu níṣá. Lóòótọ́ ẹranko là ń gbé gbogbo ẹran àmọ́ wọ́n yàtọ̀ síra wọn ẹyẹlé wà àgùntàn wà kìnìún wà so mo yàtọ̀ sí àwọn tó ti pàdé tẹ́lẹ̀ adé ti má rí pẹ̀lú ọmọ. ọmọ púpọ̀ ni èmi sọ̀rọ̀ ẹ̀yọ kan. yes pé kìkìní. ọ̀dọ̀ mi. Ah, ah, màá mi mo nà yín eh. ṣé mo fọwọ́ kàn yín má mi ni ò láìbẹ̀ ṣe máa ń ṣe jàre bọ́ọ̀lù ẹ̀yìn sọ̀rọ̀ gan báyìí kí ló ṣe mọ́tò ẹ̀. ọkọ̀ ọ̀gá mi kò sí ọpọlọ ẹyọ kan lórí ẹ̀ látàárọ̀ tí mo ti ẹ pé mọ́tò mi break down síbí báyìí kó wá pèké mi àti ọ̀rẹ́ mi ó wá ṣe ń bọ̀ báyìí. èyí tó jẹ́ ń lù yìí wọ́n bá lọ jẹ́ wípé àdéhùn bí òní rẹ́sẹ̀ nínú ilé mọ́. láti ti òjò ilé ìgboro ṣàgbọ́wọ́lọ́ ó sì bá bá láì tó máa bọ̀. ìwọ ló pa ìwọ àti tani wọ́n jẹ́ ń sọ fún ẹ òwe ayé àtijọ́ ló pa yẹn torí nísìnyí ọwọ́ àti òjì àtẹ̀tẹ̀ máa rẹ́ gbogbo ẹ̀dá nínú.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 kọ́mọ aráyé má bàa lè fọwọ́ aago sẹ́yìn sẹ́ á da tí oyin ayé yín tó bá lè yọ wọnú òróró ayé tèmi. ẹ jọ kí ló wà láàárín ẹ̀yin àti Débọ̀. Débọ̀ ẹ̀gbọ́n mi. Ah, ah, irú pẹ́sàn wo ló ń béèrè lọ́wọ́ mi. reggae ball makasanda river sunday tell them money kẹ́lẹ̀. ọlọ́run tó dára wọ́ òkè yìí. á tó bá jẹ́ pé ìwọ nìkan lẹ̀ sí rẹ lára lẹ́nu kó bá máa dá o ah, ó wá fi ẹ̀sìn rẹ mi lára èmi ọmọ Daddy o ibo gan-an ló ti rí pátá. unlike charges ni wa hmm? tá a bá gbé súnmọ́ra wa ó máa attract tó bá jẹ́ pé like charges ni ìyẹn máa repel. fire. máa lè ká dábàyà sọ́ńtòrò. listen to me mo mí pé you know tabajọ wà hmm, tí mò ń charge tí mò ń charge tí mò ń gbé wọ̀nyí lọ́wọ́. okay let's go there take us there.